الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين طيب بارك الله فيك وجزاك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 السلام عليكم ورحمة الله وبركاته عباد الله الكرام إن شاء الله عند ذلك كراتوا إني أديه دوغيرو فا دوغيرو ميجو àrùjálẹ̀ yòówó yóò tàwọn ọdọ́ 1440 Iti ando le kwa Gregorian calendar English 26 May 2019. Karatu hadi aya 97 ko hadi aya 95 95 ni karatu hadi قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون كم وما هذا وبيومه فتوالتا قال أتعبدون ما تنحبون والله خلقكم وما تعملون إذا إن شاء نبي إبراهيم سيدنا إبراهيم عليه السلام تلك كان بوجلده بكنا كدي شيخ باكامي كافري أما تشودي موالي كود ما تقولوا ودي شكودا ودي شكوجي جوك موالي ما يومنا أنا ساري ما إبراهيم جريء na mayamu doa mayamu doa ideologia no mayamu domu mudoa annabi ibrahima awalati wani mono atoi nini anta fa'alta biha bi alihatina أنت فعلت هذا بآلهتنا يا إبراهيم قال بل فعلهم كبيرهم هذا كما عقلت لهدو وجانا كرافيك أجوك لهدى علوين بوقت وكان إبراهيم يا كاوما بكم برومجو كاكا أعلو ديكما رئيس ukọlọ bẹtẹ kọla tsitsi wọn lẹ wọn adi dọmọ wọn lọ ma fi pia wọn dàbí pia ju kura níbi kọrọ yín ma kàkínní ẹ̀ màkà mẹ́wìn kọ̀là nábẹ́ ẹnì kẹ́ kàwọn akáàkà mẹ́lẹ́ ìdílé wọn ma ti ní pia ju kura níbi kọrọ yín ma màá yà kó wòye bìtà tsàmpáà ebitasha kuma defendi amoyo arema lona uji lona ibita lona ijibiti omowa nukunga saiduna ibrahim adobirumeyu atan atabuduna ma tanhitun hataku ah, ah. أتعبدون ما تنحتون وتا أنك جامبو يبون ممدو دوزوم أراروين في سورة الأنبياء أتعبدون ما لا يضركم ولا ينفعكم شيئا أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون ọmọ nìka ọmọ ọlọ́run ọmọ àdọ́lọ́run ìka ọmọ dunnagbada tubéèlè èmi màá sọmaráì àtàkùdúnà máa tẹ̀lé ètò mẹ́ra rẹ̀ ń ìṣàmẹ̀ náà mẹ́gbẹ́ẹ́ hmm? ọjọ́ dúpẹ́ mẹ́ra rẹ̀ ń ọmọ ọjọ́ lẹ́yìn wàláhùn kálàkọ̀kọ́ ohun tó nà mẹ́ wọ́n mẹ́ta àmàlóòrùn ẹ̀hún dókùmẹ̀ náà mẹ̀sí pàkó ṣákádó mo sọ́nà ọ̀dẹ́dẹ́ mẹ́ ọ̀là ẹ̀dẹ̀rọ ẹ̀yìn kó ẹ̀ẹ́dẹ́gbàtàkà ló tọ́ wá ìṣẹ̀wọ́ ẹ̀kọ́ hadé ẹ̀nà ọ̀tọ́ wá wa sọ́lọ́lọ́hùn àlẹ́yìn wa ẹ̀lẹ́yìn wa sẹ́lẹ̀m حديث أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم في كلمات إبراهيم الثلاث التي قال النبي قال الله النبي made comment وجل النبي إبراهيم كيكا ما منها كلمة إلا ما حل بها عن دين الله إلا ما حل بها عن دين الله تعالى قال إني فقال إني سقيم وقال بل فعله كبيرهم هذا وقال للملك حين أراد امرأة هي أختي قال سفيان في قوله إني سقيم آه، إلا قال هنا دم جوجي tobeni anibi anibi sallallahu alaihi wasallam ya comment ojo la sayyiduna ibrahima iwa mu kola meta kika ya papo mo la meta le ini duki ngoti obi nga dino ojo ten bimana ini duki dilizi ni chiu bojon ba mu kola meta kọ́ọ̀lẹ̀ ìní sàfihàn nkọ́lá lẹ́tìkà yóò ń àtọ̀gá ìdí ìrìwáyà àdíyẹsẹ̀ múnẹ̀ mẹ́rin kọ́nà ọjọ́ náà ọjọ́ anya ka máa àmúnà anya tó gbọ̀gbà wọ́gbà níbi ìbọ̀rọ̀ rímà òbí mọ́lẹ̀ tó adam wẹ̀sàtàwà kọ̀bàtàkàjáde ngbo e kide je si mama le jana do wan to do ki ma yo akate obata kide itabali ma yo go ya amelo tubo anabi ibrahima mama le tubo anabi nuh òun ń ọjọ́ dọ́jà lékàkí abudan ṣekúra òun ìgbìnú dúlẹ̀ òun yàtọ̀ wọ́lù rúfin lọ́ọ̀ ntẹni jódòdó amúnisẹ́ ọjọ́ máyì ògbéhùn yóò ṣe ilé ìfòhùn tí ẹni nẹnẹkẹ ní nàkàrà ọjọ́ wílìngì náà bóun nǹkan ẹ̀ṣẹ̀ àdó akomi ẹ̀mí lẹ́kọ́ pakó nínẹnẹkẹ yẹ bí ọgbọ́ ọjọ́ tó ń tètè lẹ̀ dání yẹn ọ̀nà ọ̀nà mẹ́nẹkà mẹ́ alótógbọ̀lẹ́ alótógbọ̀ anabi ibrahim máa wà níbi ìfọ̀rọ̀ yìí mà yìí hẹ́ẹ̀ adu ìlú yìí kò mí lẹ́yìn ní ìnàmẹ́nẹ́ léèrè kìíyàn ní na tó dábàlẹ̀ nàfí na nàgbọ́ yín wọ́n lémi nàgbọ́ yín wọ́n lémi dáhùn makẹ́lẹ́mà nàfí nàfí dáhùn dẹ̀dẹ̀ màlẹ́ ẹ̀hùn màjáka rẹ̀. wọn àbá ọrẹ rẹ tọrọ bí aláwọ ẹnu yóò ń gbọ́ kó wà صلى الله عليه وسلم كان يبين لم يكذب لم يكذب إبراهيم عليه السلام غير ثلاث كذبات أن إبراهيم يرهم الدو يرهي وطرع وطني إذا أمي ممتع أمي ممتع لي إسلام إني روم إنه ẹ̀ǹà kìdọ́mù islam kò náà kọ̀lé lẹ́kọ́ olókè máa ti mìíràn ṣetán ó nẹ́dọ̀lọ́ lẹ́lẹ́kọ́ ló máa gòókà kí fèémì rọ́nù àmọ́ tó dé anẹ̀kì gbìtì òkú àná yóò na anabi ibrahim e ní e rọ

dakoko kama ago takuma gbi revelation ma gbɔla kó wa o takuma ka e iye e, ni eyu kìtì ka o eyu ŋa tɔ ka ɔgɛlɛ e, kìka yi emi ka dɛ emi yɛ e kéèyì òun tɛ gbàkuma tó ní ni ó de awɛ kpɔwɔ yi.

onwe kubere bie gịnị gini ọ gwego ka onwe onwe kuma kpakari enwe idu gị aka ị ọnna gị ayọ ma ma ọjọ ka kakọ ọjọ ma ije ka ụtọ ọjọ ya inye ju marara onwe dị yi enwuma kpebe ka ọla ị ije ọma ma gịnị achị ọjọ gị sọnụ yalikwa na idu kpekuma dị ọkụkọ ọgọ ka ma achị èmi ẹ̀kẹ́ yìí rẹ̀ ẹ̀kẹ́ta ń sọ́lá onú mísírà ọdọ̀ ọ̀nà ẹ̀hún kéfìrà ọ̀nà àmì ìgbéyéhùn àmì ìgbéyéhùn àmì àmì emigration àmọ́ ọlọ́dẹ̀hún máa ń tó ń mamudu mamuda ti máa lóhun mamuda mú mamuda inọkọmọmọkọ ń dúpa ẹgbẹ́ lẹ́gbọ̀n àwáyọ̀ yà ya bọ́rọ̀ yìí mà fi sọ gbígbẹ́lẹ́ tó ní bọ́lẹ́ dókùmọ̀ mọ́lẹ̀ èyí dókùmọ̀ kùmọ̀ níbi nínú ń ọmọ ń ní somi kú ẹ méjì tètè di ìmá ni wọ́n yọ àjọ máa yẹ dín ní. word ọmọ ilẹ́nu ẹ̀yúzi ẹ̀yúzi word yọ kọ́nu ọ̀là ìbẹ̀rù ẹ̀jú kó mẹ́ni ọ̀là imu yọ imu dọ̀lé lé kanini ibrahim awọ ayọ yọ léwu kàkó ń èmi rọ kó ilẹ̀ kó ilẹ̀ èmi lẹ̀ ń èmi máa kó ń agbégbọ́n de ẹnà kẹjì ilé ìrọ̀lẹ́mù yẹ dídámọ́nú tó dábálẹ̀ nàfí nàfí mẹ́tìgbàrọ́gbá ẹnà mẹ́lótúgbọ́ ogun aka ọmọ mẹ́lótúgbà níbi musa òun ṣe kẹlé mu lọ ẹnà kọjọ́ kọlàkún dáàmà ìkéèkùmà ó gbé wìn mẹ́lẹ̀wà níbi ibrahim wọ̀tí khalilullah ẹni òfẹ̀dọ̀ láàlì yóò jọ́ ìyá máa ní ìhùn láti máa nẹni ọ̀fẹ́dọ̀ tó kọjọ́ ní yánà àníbì ìgbọ́rọ̀yìn máa ń ẹ̀hùn lẹ́màá ló gbọ̀kọ̀bọ̀ kàkí ní torúlẹ̀kẹ́ tọgbà wọn tó bọ̀ọ́jọ́ ìhùn ẹ̀ tẹ̀wọ́ríyà ẹ máa dọ́kẹ́ tẹ̀wọ́ríyà iṣẹ́ akíní ó nẹ̀kí ọ̀làkà máa ní ní tẹ́ tó nílẹ̀ rórà kí dánẹ̀ ẹ mú ìdú ìkìlú yí ọ̀wọ́wọ́ ẹ̀mẹ́gbẹ́dù yé yóò ìkẹ́dù yí òhìkẹ́dù yí mamedu ikoto ekalo ejali emugo akike e makaki mado dago e kake i erimitan dago gene o ya onle ki o mayun o mayun adini domo iya ko mayun adini ngeme ni ikoto awole we egba meni ni saqimun fanazara fanazara nazaratan fi nujumi wa qala inni saqimun ẹnkẹdọ ẹ mọ gbà nígbà máa ló tọ ọ gbá tẹlẹ akele ẹ ẹdọ ẹsẹ yí akele ẹsẹ pàdé ẹdọ ẹsẹ yí akele ẹsẹ pàdé bẹẹdọ dúdú kẹdẹ omi ẹnu skuni ẹnu skuni lẹni. ẹ̀rọ kó jẹ́ náà kàyà ó lè ṣe ẹdí ìyá yìí ń kàkọ́ bí dágbàdé ẹ̀kọ́ ẹ̀kẹ́dọ̀ ẹ̀ máa gbà ní kí adúgbò má ẹ̀ kọ́ọ̀lù gbogbo kà òun ẹ̀ dé comfortable comfortability tani kò ń bá mẹ́lò lẹ́yìn àbẹ̀kú kò ń ṣẹun yìí òun ẹ̀ dé condition ẹ̀yàn tani ó yọ ọ̀gẹ́lẹ̀ tó níyà dẹ́. akékèké àdókọ́ré yóògìyọ apá tó níní kí ẹ ní àmẹ́tí ògìyọ yìí níní ọdọ ẹ̀ ṣe kí dúmà kí dùnmù na kó de ìnìkẹ́ kọ̀lá ní àbẹ́ẹ̀dì àkọlẹ̀wá ẹ̀ ọjọ́ kó máa rà rẹ̀ wọn yóògìyọ owó ọgẹ́ ní ẹ̀yàn kó máa rà rẹ̀ kékeré akọlọ́n kí abọ̀ ọjọ́ gbégbé lẹ́nu torí lẹ́yìn kó máa kọ́ ọ sẹ́yìn máa yẹ ya kàmì ara rẹ̀ wọn ṣé ń kọ́ kí àti ní kí dùn máa yẹ dọ́mọ ẹni lẹ́dọ̀ sọ ń nà kí a kó mọ́ là ń yá wọn yà use methodology kí a jẹ́ pépé kó mẹ̀bí ẹni kó nà use tónú gbé nǹkan lé ń ayọ́ yọ láwọn kó mẹ́rin mi ìyà sí míyìn tí ní aláìbẹ̀rọ ẹjú kó tọ́ wàláwò kálàkọ̀kún wàmẹ̀ tààmàlóòn àníbí ibrahim akàgán àmà tó dé ó yọ sọ́nà وما تعملون فيمدوك من غنوي ما تجد ما إكدا شما الموصول ده شما النافية ده يمدي ما نافية والله خلقكم أجوزنا ما وما تعملون كما شنا من بطن دم ما الموصول والله خلقكم وما تعملون الله خلقكم والذي تعملون ọjọ́ sọ́nà mẹ́ fáàmì rí kàmẹ̀rán náà mẹ́tẹjọ́ yìí dúk ọjọ́ lẹ́tẹjọ́ papọ̀ mọ́tò tébùlù oyin dúk ìjọ ọjọ́ tẹjọ́ wọn ẹ́ ìṣẹ́hun àbẹ̀wá dìtọ̀ bẹ̀wá kẹ́kọ́ sí ibi ní àádà ìmú màá dùn àmúnẹ́ ẹnkọ wọn adé ní kí jẹun alẹ ohun ìdóhùn amúnẹ ìmọ̀bìrì yóò dóhùn ọmọ ma instruction ni wọn ẹnkọ yóò adé ní kí jẹun alẹ kí ìyí yóò zàmú adóhùn ọgọ ìwọ̀n máa ti pa àyè gbé gọdà kí kájọ wọn ẹjọ lọjọ wọn ló fi provisional ruling council. umanya ọ manya janu yọlọ mai abu ma chole en ma na kwero ka so wa ore qalu dinu lahu bunyanan fa alquhu bil jahim فأرادوا به كيدا فجعلناه الأسفلين ama le provisional ruling council maloti council e emergency amunu lelelele yana ama gboji ami dakari ama idegeri ma yana papo ayok man eh, ruling ma so yani bi broye ma onde قالوا بنوا له بنيانا mẹ́ni mẹ́wọ́ dọ̀m ní kwa ní tàtẹ́ pẹ́ mọ́wọ́ ná dé tèyé òun mọ́wọ́ ná dé tèyé lẹ́yìn fa alukóhó pẹ́lẹ́tì ẹ̀yẹ mọ́múdúrọ́ tí òun náà yóò tẹ̀mẹ̀jẹ̀ òun náà yé lélẹ́ mọ́ pípọ́lọ́ tí òun náà lẹ́kì òjò ọ̀dà kùmàdó yìí rẹ̀ ọ̀dà kìdá kùmàdó masini ti yi mamoda yi du masini ti ene du atiniki nukpe yi yi maane du kuya maane du yene tugodi lɔ oya ene du atiniki nukpe ŋu iya mo ɔtakada history ɛbɔ wallahu alamu bi sihatihi ɔjɔ mɔkɔkɔ ŋu mɛ yi ma ti. onobìnrin yìí tí ọmọ ìhùn kí wọ́n mú bí wọn àbẹ̀kọ́ mígìtá náà ara kú iyì ọmọ ilẹ̀ wọn tí todo rẹsọrẹtọ àǹbíyá yàtá ni mọ́ fún sòrò àlè àtàkùn ìkóńtọ̀n fa ilé kọlù ẹ̀rẹ̀kọ́wọ́ wọn sòrò àlè àtàkùn ìkóńtọ̀n fa ilé odagmado ya nebi no anebi ibrahim ademe okoyo medate konga mo yome medate konga mi bewu amatame medate konga ma wo kolu kosume makumo de wola nemi ene dua kene kinu pewu ene kiyun e ti ọmọ ń kì kú ọdọ́ kéèyì ẹ̀ta ni wọ́n yí ọmọ ilẹ̀ wọn ti ọmọ èkìmọ̀ àwọn ti ànẹ̀yà lè máa yí ẹnẹ̀nẹ̀ tí ó kéèkéè àtàmà bóbulẹ̀ kìdéwò ọmọ èkìdéwò màmá wọn yíò wọn ti rẹ̀. Hmm. mo yóò lùlù ẹ̀bí ẹ̀bí ẹ̀ náà kùmà náà bọ́ọ̀lù ọ̀hún dè má kùmà tí ni dìfẹ́ǹdì ń pé dìfẹ́ǹdì ó dè má pé kú ìyàbẹ́ náà ọjọ́ kìmá yóò dè ní kùmà yìí sẹ́wọ̀n dẹ̀ kùmà tí yìí gidẹ́ yìí màdọ́ yóò wọ́ wọ́ta náà ìyàwó ìyàwó pé kówé ìyàwó pé màkìjì gidẹ́ wáyé máyàwó náà déètì alẹ́kẹ́ alẹ́ màá ní ká wọ́n mẹ́rú tí wọ́n dẹ́gẹ̀ ní. àmọ́ màá ní kí mẹ́rú ní màá ní dùgbù nẹ́sà màá nẹ́sà ti nẹ́sà lẹ́ màá tó tọ́ dání ibrahim tọ́ table history eka mama imadihi hadisi anibin lẹ́ẹ̀ni anibi ibrahima ma wá do kumadu tewu nẹja tamadu nẹja rọ kumadu rọ anibi ibrahima rọ tewu nẹja ina alaika jibrilu mọdu náà kamani amọ gọ ga katako katako du mbegi náà oga chokuta ko hii kwane oga dupayo ya nikikuna mewa noyo hokma wakma kwina nibi ibrahim amani kedun aman baba yeo mainga memani ka duni ewa konwa hu ojojo ma jibril modu gote manike mudu ataya mudu yem niteu nasa iwe daba ne malek anibi ibrahim ayya tanginwa bote shi qur'ani kila bigi hadith anibi ila shi alhami male midomo mm o manu gune cha ya no legi domo ke shi israiliya shi hadith ni a shi qur'ani ne boge ile meni malaiku èrò omi màláìkú ìyànfò òṣìṣẹ́ màláìkú dábẹ́ takùmá wá kàkíní yìí tekonga tẹ̀kọ̀ wọn níbi ibrahim ìyá òyò wọn ò ná kpalùkù wọn dùn níbi rọ ibrahim ayé ni ọmọ yóò yọ̀gì nẹ́fẹ̀ ọmọ àti mi ilẹ̀ bọ́mi yọmọ ẹ̀mdùgbé wọn tẹ̀ nà tẹ̀kọ̀ yóò ŋa yaŋu mi kɛ yawo na kpalo yɛm da tɛkue wɛ o ŋa tini na tɛkue o yɔɛ bo o yɔmɛ malaika jibiri ŋɔ anibi ibrahima yɛni hasbuna allahu wa ni'mal wakil aduha ce madu saduha hasbuna allahu wa ni'mal wakil níbi asọ́lọ́lọ́hùn aléyìn wasallam yé ni a máa dọ́jọ́ méjì a máa kọ̀kọ́ làkìdẹ́ yìí anibi muhammadu kaobianai ẹnẹbi àtẹ̀tẹ̀ ka ìgbélésì anibi ibrahim ẹgbàgbọ́dá dọ̀rọ̀ tó náà lẹ́yìn ẹnkẹ kadẹ asúnàlọ́hùn wà ní àmàlẹ́wàkí mẹ́kàkágọ́. حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل inu ya ile kedogbe ti a makenu ho ego yale mate ni jen hasbunallahu wa ni'mal wakeel ibùkátà imúkúta gbáyọ ìtẹ̀sìbírí yóò kò yí ìgbà wàhálà pẹ́ pẹ́ àdúnà lọ́wọ́ ní malokil àdúnà lọ́wọ́ ní malokil àdúnà lọ́wọ́ ní malokil àdúnà lọ́wọ́ ní malokil ẹ kí ẹ tẹ̀sìbí ráùn imúkúta kàdó tánì àdúrà yá níbi ipò gílẹ̀ ìtsà yá nà ọ̀ gílẹ̀ ní mú kẹ ṣàdúrà ń wọ́wọ́ yẹ ta tètè ṣìkú yẹ wọ́n bá ní ẹ̀dọ́ yẹ kẹtọ́nà ẹsẹ ìbíẹun ìṣẹyàn àbúdókò yàlẹsẹ yẹ ilé hasbuna allahu wa ni'mal wakil anibi sallallahu alayhi wa sallam anibi ibrahim ada ẹgbàlẹkùnmá alùyọyún pakó kakúnnàmà ayọdún tọ ẹ kí kwan lọ anibi ibrahim adẹ. ọ̀nà kí wá lè rí àdísì yìí iná gbàdó màkàwọn àkánibí ibrahim àgbọ́nà ní ọ̀dọ́bọ̀ mẹ́gbọ́ ẹ̀lá ìdẹ̀lẹ̀ mẹ́la yíò mẹ́gbọ́ ẹ̀lá ìwé ṣe tákì mọ́ ọ̀kọ́lọ méjì ó yí kódé ìmúkó sì fẹ́rẹ́ ka mọ́kọ̀ọ́kọ́ lọ wà náà máa kàwọn àkíṣọ̀dọ́bọ̀ mẹ́gbọ́ ẹ̀bí ẹ̀yìn ìdẹ̀lẹ̀ mẹ́bí ẹ̀yìn ọmọ ẹ̀bí mọ́kọ̀ọ́kọ́ lọ wà náà iya sha da dai ai kasan adada ai kasa 1111 ina dugidin wa aka kada dogala isin ya jamal majiri da yan yawa ce gogo ti wa miliyon mun ohun dai ya hasbuna allah wa ni'mal wakil no ya rẹ dáa tẹrẹ màá yalu yín àbẹ̀kẹ́ ń ma màá lè fò yín lọ ẹ̀dọ̀lẹ̀ tọ́gbọ́ ọyọ ẹ̀yọ́ sì dàjú òwò dání. كان واتبات يكي حسبنا الله ونعم الوكيل التا بي iṣẹ́ ọwọ́ ọwọ́ òun ti kú bọjọ́ yìí abúwẹ̀ mi mọjọ́ lẹ́lẹ̀ mọjọ́ dẹ̀dẹ̀ ẹ̀wọ̀n lọ ẹ̀wọ̀n ọkà hóó ẹnkọjọ́ atẹ́nì kí kum lọ́mọ sọ̀wọ́ wọn léyẹ̀bọ̀lúwẹ̀ kún àyùkún àkẹsẹ̀rù àmàlà àwọn ọjọ́ kàílẹ̀ ẹ̀hùn aṣàṣẹ́nu àmàlà nkọlọ ìgbé èèyàn kẹ̀sí ìyúdọjọ́ rẹ̀ ilẹ̀ ti ko abala nabiya Muhammadu sallallahu wa sallam. àmì káàfìrí màágbà yìyàgbá níbi màá lò màmọ́ yọ̀ ọ̀dọ̀ tẹ́ òyàlẹ́sí níbọ̀ pa àmọ́ fìtí àìlò àwọn àlè máa wà ká níbi ẹ̀hún àwòwà lọ́la ọdún ọgbọ̀n òyà àyàn wa àmàdọ́ ọ̀họ́ mà lọ́wọ́ mà ń wọ́n pẹ̀lú màná lówó màná lọ́ ní yìí. mu jaguma ọhụrụ anibi ake ɔne dume kilo bibi ma ɔla mu ɔdzɔ lɛ alo kanya di okpo ya yaŋɔ ma nu anyi bini mesood aa gbogbo yɛ ne ma yuzu yuzu anibi ka الذين قال لهم الناس الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل نعم أو ما ما هو من بيان بيكو كذا أو ويا ما يبين

egbọ́gbọ̀n gbọ́ àkáyè sọ yìí owó mà ọ̀rọ̀ mú yànyànyànyàn tó dún mẹ́ ẹni kì àwọ̀ tí lùbí àkàrà àkàdá ẹni warming up ẹni ní roko lẹ́nu mà mú mà háyà mú mà owó don't have to know elogike ka na ogwu dugmane ma ọha ya ajọ mọgmani gị na ogwu ụkpahụ ụkpahụ na ogwu gị ihe nyọ ịdọmọ ma ụwa kpali jena mụ dewa ọya na dugi mọla okwu ama ya ka ike mbọ mẹ́wọ́n bọ́lẹ̀ ọlọ́gwu mú ma mi sọ jẹ gbẹdẹgbẹdẹ haya mú ma na ogwu maka yìí ẹni ìnagbọ́ yẹ hasbunallahu wa ni'mal wakil ẹni ìnagbọ́ hasbunallahu wa ni'mal wakil màṣàlódé mi sọ́yà màníkì gbòdò màrá ráàmù ọlọ́mọdájẹ́ àmà ní sọ́yà yìí àmà àdánù owó bí ó yà níbi ìjàmẹ́nà mọ́nàkó mọ́nàmọ́nà gbá mọ́nàmọ́nà tóbi kú gbódò màmúdànù ọyọ́ ọyọ́ lẹ́yìn ummadu faakini hasbunallahu wa ni'mal wakeel ibrahima ah. ka o yɛlɛ dɛ ye gɛn la gɔn ka mɔ ko yanni bɛ muhammadu kan ni dɛ ani bɛ ibrahima k'i kéwɔn gba maa dɔrɔ to na hasbunallahu wa ni'mal wakil mɛ e ni ɛrɔ kuma dɔrɔ dawe o na ye mɛ gɛn kɔjɔ ti ŋa ni bɛ ibrahima fakulna ya naaru kuni. وسلاما على إبراهيم فأرادوا به كيدا فجعلناهم الأخسرين eh, ẹ̀dáwé wùnà lẹ ọ aláhù ìṣòdù wùnà ìyẹwùnà dọ̀gọ̀ yà yẹwùnà nẹgẹ kẹgẹ lẹ àtọ̀nẹ̀yọ́ ya mo ya malaika jibrilu lo kenya sokolo una le oteni ki ya do ado yo gideyin adu mi gideyin me na malaku pakpo mara ko ya ni una ngoyo ni kulna takaka ya na ruwa una kuni bardan mudari dodo ridodo ridodo ni ki achochu ne ba to imda che ridodo ki achochu ne wa salaman ridodo ki ache bola ala ibrahim ngani bi ibrahim meni ogele ko yo kangunai uduna gogo una ko e madu yani ibrahim odu du Yerei. unam ko yoko onu ba nebe ibrahima ite unali ojo yama la kwa wabogu ubi ojo meta na marudu uji yale olecho la mumu fasirunde ide qur'ani ni ya devu hadithi ni magane ko israiliya de iyo taga da kutubu israiliya nani namarudu lea nibi ibrahim akiteho nataya wale kwa hiyo na kiboko vya umemeleka edua nibi ibrahima ibrahima alikuna majen amemo midorotunu ojoki yomi ojoki atudu unakojonguna jomi eneki ateho unaomeleka uheya meleka jibril ojo jengwa bumiyaju yẹ ká ọjọ́ ẹ̀ṣẹ̀ lùpá lóṣooṣì ọjọ́ ẹ̀ṣẹ̀ tóbi ẹ̀ lóṣooṣì òun ẹ̀kọ́ kuná òdòbó four thousand cow òun ẹ̀kọ́ dutch sí gift wọn ọjọ́ ẹ̀lẹ́ hmm. ọjọ́ ẹ̀lẹ́ṣẹ̀ lùpá lóṣooṣì ọjọ́ ẹ̀lẹ́ṣẹ̀ ọjọ́ ẹ̀yọ́ kẹsàn-án ẹ̀ ṣe nígbà tó yí kò ń agbèsílámù kílẹ̀ fún ẹ̀bí ibrahim ẹ̀ ṣe ni.

amma shi Qur'ani walalai dan ya ce hadisi edo kwe unale ya nabi Ibrahima oyo la akmadu karaba nabi Ibrahima ngallahu haka faradu bi kaidan waja'alnahum al-asfalin ma ibi bibi pe yuda nabi Ibrahima amma ma dusugbo edayen pio ma udoga neno nabi ibrahim في سورة إبراهيم في سورة الأنبياء فأرادوا به فجعلهم الأخسرين my plan e bien plan ol uja ni ibrahim amadu samenu be ti ngo gbo wo tule amene gbo wo ngada ma oda ige e ya ni ibrahim ewo ko na do do ma plan e bi bi ne yo go aro a una diti adoroto ene ngo wi wo e do anabi ibrahim on ke kare وقال إني ذاهب إلى omi náà ló kún yá kẹrẹ na mi náà dé o káfírísì kìtẹ́ ìtànà kúnà tó gbó kìsùgbó ẹkọjọ́ mi àwọn eyú mi sẹ̀yà dé kúnà lè tọ́mọ ọjọ́ àdùtọ́ náà mi màgáni kó ọjọ́ ya náà mi ọjọ́ yà yọ̀dá balẹ̀ àmàdọ̀ yọ éwò kìsí wò kìsí káfírísì dọ̀mínétì kí gọ́ọ̀mẹ̀ntì sí gọ́ọ̀mẹ̀ntì káfírí àbókì yìí òṣàmà káfírí máa ń wọ́n yé káfírísì máa yẹ̀ tán wẹ́kẹ̀ẹ́sì islam àkùmádó ìlú náà ayé òyà kẹ̀dódọ́dọ́dọ́ kò dọ́mọ́ wọn yẹ sókè nù. يمدو سوسو كما ولركان وقال نبي إبراهيم أن ميو يدو تاني أن يلتو جانا فلسطين يلتو فلسطين يكو جانا أو يكو جانا إيراك mmewo le ɖo ta ne eŋemuŋɔ yi palestine ọmọ ìwọ̀n yọ wá ṣe é leke ọmọ wọn yọ wá sí ilé tó dọ́dọ́dọ́ ìdá ilẹ̀ kígbà nẹ̀yìn nọmọ ní ìmọ̀ kóra tẹ̀yìn bí ọyé ibi ọ́ọ́kì kóra tẹ̀yìn bí ọyé ibi lẹ́ gàlùkìbì ibi lẹ́lẹ̀dẹ̀ omi kó kèbí mi kó ẹ̀ka kèbí á níbi ọyọ yìí. رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم ya bi oye bi gal ki bi oye bi le de rabbi habli allah na bi bi asemi ele mina salihin ko ya mo me ki sha mo ma kiriki o me ki sho mu ne o ma kiri o ma ki na dina re rojo asoko ojo ara rojo o ma ki ma sa mi gbo un ya se wa ko ye o ti yeye le asibirisi ni ti e wa le ìlàgbà wo yẹ̀wòyẹ̀ wá lè ìlàgbà àti ìwàlàgbà ọjọ́ pé à níbì ní ìlàgbà tí ìlàgbà ṣe ìtàn ìṣe kí ìpàṣàkà ọ̀ ìpẹ́ńsìl àbẹ̀kí bájì ọjọ́ náà bí ibi kẹ́mú máa domi ìmúdàṣọ ọmọ ọmọ ọ̀hún ìyàtọ̀ ọmọ ti bídí àná ìṣọmọ wọ́kà àgàtẹ́gùn bìíní ìṣọmọ ẹwọ ìṣọmọ organize eh, disco ewonu eh, ọmọ kẹsẹ mi ele rọbì amílí mina sọọlẹ fún dábòbò ládùn á níbi zakaria ibi ọjọ ibi rọbì ẹ rọbì látàzẹrẹ. لا تذرني فردا وأنت وأنت خير الوارثين يعني يرثني يعني آه، إن يقول إنه كان بحفيا ربي إني وأنا العظم مني واستعل الرأس شيبا وإني إني وهنا العظم مني أردت شيئا ولم أكن بدعائك ولم ولم أكن بدعائك رب شقيا يعني بي Zakaria wa abio yebi yani o ojo mi elo yimi ewu mi lo yimi gba yan papo o wu mi àwọn mdo gugu e ke gbo mi mdana gugu àmọ́ omi bá ó ṣe náà gbọ́ owó ẹ̀bà tó kòfì ọkẹ̀ sọ yóò ibi ni. sábìlì mi lẹ́dún ka wọlé ilé ṣe é mi ẹnẹgẹ agbẹ̀wò yẹ ni ẹnẹgẹ agbẹ̀wò yẹ lẹ́ka níbi zẹkẹrẹ wọn bí ibi yà abọ́mọlẹ́ àdẹ́ta. يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يرثني ملكي سمك أيموكمي ويرث من آل يعقوب يا يموكوكو يا نبي يعقوب يموكو أبو يا نبي يعقوب ولي فضلت مايري وآتاكم مالا إذ جعلكم أنبياء وجعلكم ملوكا

ìṣọ́mọ́ kò pé wà kàkọ́ yọ àbẹ́ iye ohun mẹ́wòó ọ̀yẹ̀dẹ́gà kẹgàárì gbogbo ewu èèyàn náà mẹ́ka náà mọ́tò yìí mẹ́ma ka ọ̀nà rí o bẹ́ẹ̀kì nà pààlà máa máa ń náà ni sádọ́dẹ́ mú là ń kó yí jọ́ọ̀jì tó dẹ̀wọ̀n ọ̀yẹ̀dẹ́gà kẹgàárì gbogbo abọ́tẹ́ wúwọ̀ náà yìí ni bẹ́ẹ̀kì ẹ̀bọ̀ kì tètè de òtánì màdí èrò níní máa dí èrò ọgọ́ ọ̀yẹ̀dẹ́gà kẹgà rí kókó mìtì àníbi zẹkẹrìà òye ni ó ọjọ́ ọmọ kẹẹ̀dómi iṣẹ́ ọmọ kan kọ́mọ lọ́dẹ yẹ wà méjì méjì ní mànà ewu àdìwá ẹ̀tẹ́ ní kìí sani ọlọ́dẹ kìí dolú bí àmọ́ ọlọ́dẹ kìí ọjọ́ lẹ́wọ̀n ó mọ̀lú yìí. mama mẹrẹta aṣọṣọ olùjí kókọ lẹ ní èwo ẹ ò lẹ àmọtọ ẹ tamọ àdókòlò dí èwo ẹ na yìí ihe ọ̀nà àtàlùmọ́ ọ iye ọ̀nà gbọgbọ́ ìdọ́mọ iye gbogbo yín ń gbọgbẹ́nà gbọgbẹ́nà ọmọ ẹnu òun níbi ọmọ yẹn ọmọ

ẹ̀ẹ́tòbẹ́ ọmọ èèyàn ló gbé ẹ̀kẹ́ tẹ́nà ọmọ yìí ẹ̀rí ẹ̀wọ́n ti ẹ̀ọ́kọ́lọ̀ ẹ̀wọ́n ti ẹ̀gbàdé ẹ̀kọ́ yọ wọ́n ti àmà àmúnẹ̀ ìdí àjẹ́ǹdẹ̀ kàkẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀nẹ́dó bíẹ́n ẹ̀bẹ́nẹ́dó gbọ́yà ìyàdí àjẹ́ǹdẹ̀ rẹ̀ ẹ̀nẹ́dó gbẹ̀ọ́nà ya ẹ̀bí ọyẹ́ ìbíkínẹ́kí nẹ́ẹ̀rọ kí kò ẹ̀rọ àyìnwá tó wò dúró bí ọmọ imú kí mi yú rí dàbọ̀ kan lẹ́tẹ́ kí mú lò ẹ̀ àwọn eyú ẹ̀jẹ̀ náà gẹ́lẹ́ ní bìkó nógbé ọ̀rẹ́ ẹ̀wọ̀n ti kẹ̀mọ́dé àmì ìyàgòdà bóbulẹ̀ oyú bóbulẹ̀ ní ẹ̀kẹ́ yìí ọyẹ́ ọ̀yà ẹ̀ ẹ̀ lọ́pù obele ebioma e ana bebioma ọjọ emọmadumioma yal baraka ọma gị achọpụ owe kesa ọjọ ọjọ ategosi kọma nwa ya gbemi otu na ọma kwusu ụlọ ọma eya mgbidi efe kabrichi dokiwe nwụnụ egidologbu isu na fọntụ kesa ọjọ ọmalị denọma ya na ya yi ọmalị ka elekemgbuche n'ụlọ ma dọọ yọọ memele ŋuɖonu kɔ ame aɖewo yɔ meme le edze ŋu kpaŋui gbodo kele rɔla ma nu abo yi wòdi yedze le oyi wòdi rim abo ya nava tili dum kodo kolo yame yɔ me ŋu ŋati ne ake la via eŋu lɛ wali sukulu ɔna lɛ ne ŋa gbɛdɔ wali sukulu ni mu dɔ ke ma abo yi wòdi yedze le abo ya nava tili. ọmọ aboyé gbó aboyé ìkókò ọwọ́ yìí ìlòyí jọ̀rọ̀jọ̀rọ̀ jẹ ìjẹyàn aboyé ìkókò ìmúdòmọ̀ agbọ̀rọ̀ ọmọ mi dáwọ́ kọ̀lọ̀ ọmọ mi yá ẹ̀kọ́ e, yìí kọ́ ọmọ òye aboyé jọ̀rọ̀jọ̀rọ̀ ìgbélé ìkúlù ẹ̀kọ́ lóyí àti bìrìjì ohun ọmọ yìí ìkúlù ti kúlù lókè. yẹn ama bụ ye di yẹ yelo yewu di yẹ e remu ohun ẹ̀yẹ́ mímú olùkọ́ àmọ́ ọma gbó ọmọ kẹtẹ yi ń ṣe dúdú dúdú ọ̀dọ̀ yìí ṣe dúdú dúdú ọmọ kíkọ ló mú kó mú méyì ìní dúdú yìí kó hánà. abéjò ó àṣegí o ọkẹlẹ yíu ẹ kìí ṣe tọmẹ ọlọlá yọnyọ yóò ọyọ kí má nàrẹ yóò dùn wá olùkọ má abọjọ yóò dá níbi ibrahim ali ọlọmọ yanni dùn ìṣínà làkìdàgbàdì àpamì kristẹ ìwà yóò tẹmẹyẹ ìwà yéèlé bìtìbìtì àmì ẹmẹdọgbẹgbẹlẹ mẹnamúnukọ àmì kristẹ àmì pásítọ àmì evangelist àbẹ́gẹ̀mí bible. insha allah ọjọ́ ọkà yìí ní ọ̀nà sókè tí ọmọ jẹ mímọ̀ jẹ dábàá máa dábàá báyìbùlù kẹ́lẹ́ báyìbùlù kẹ́lẹ́ yín adéwọ̀n ọ̀làkẹ́dẹ́ wọn ẹni amplified bible amplified bible or good news bible bọ̀tí dúkì bọ̀bọ̀bọ̀ màá ọmọ níbi gbe kọjọ́ yóò dọ́hùn yìí dẹ gbé kọjọ́ fi etí tó dọ́hà yìí dẹ. àmì na náà kà mọ̀ mọ́tí àdìjì òsàní kì í sáàk. ọ̀lẹ́ màlẹ́gbẹ́ panìyàn gbogbo mú wọn wéwé ìtẹ̀síra ní ní ẹ̀bọ̀dá. gbọ́ ha. Ma mabudoha yi sanibi ismail abi legi sanibi ismaila bible fiti cedung hakiki ismaila ni ci alu legi ci ismaila aya ci karatu onna kwe bible a ngo ci kwe alquran ojo kido atom eh mi gede ngale kadis أقول قولي هذا